rẹ̀ wa kò dé sinmi. ogun bá ń gbóná girigiri ò ẹgbọ́n àwọn ọmọ ogun ayé wọn kò jẹ́ dábàá níbi tí wọ́n ń sinmi o àìròtẹ́lẹ̀ lọ́tà ń dún lórí wọn. ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo sì tún wí pé ògo ni fún olódùmarè bíbélì wí pé ohun rere ni láti máa fi ọpẹ́ fún olúwa láti máa kọrin sí orúkọ rẹ̀ ọ̀gá ògo a gbé ọlọ́run ga ẹni tó tún fún wa ní ọ̀sẹ̀ tuntun mìíràn mo gbé ọlọ́run ga lọ́pọ̀lọpọ̀ fún àwọn iṣẹ́ agbára iṣẹ́ ìyanu rẹ̀ nínú ayé rẹ nínú ilé rẹ lọ́nà rẹ gbogbo pàápàá jùlọ lórí ayé ẹ̀yin tó ń tẹ́tí sí àdúrà yìí mo sì gbàdúrà lórúkọ Jésù àdúrà ti ọ̀sẹ̀ yìí yóò mú ìyanu jáde nínú ayé rẹ àdúrà ti ọ̀sẹ̀ yìí yóò ṣe ìyanu nínú ayé rẹ ìwàláàyè ọlọ́run lórúkọ Jésù olùgbàlà yóò máa bá ọ lọ lọ́sẹ̀ yìí nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù ẹni tí salva yóò ṣíwájú rẹ ẹni tí ṣe omega yóò kẹ́yìn rẹ lórúkọ Jésù lọ́sẹ̀ yìí wàá jadùn Ọlọ́run wàá jadùn Olódùmarè lílọ bíbọ̀ rẹ nínú ọ̀sẹ̀ yìí kò ní forí ṣánpọ́n lílọ bíbọ̀ rẹ nínú ọ̀sẹ̀ yìí ò ní kàgbákò lílọ bíbọ̀ rẹ nínú ọ̀sẹ̀ yìí ò ní jẹ̀koro lórúkọ jésù kristi ti násárẹ́tì òun ni mo gbàdúrà fún ọ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ jésù ẹ̀mí mímọ́ yóò fìrè wá orí ẹ̀mí mímọ́ yóò fìrè wá orí lórúkọ jésù òní jáde àbámọ̀ lórúkọ jésù òní kàgbákò lọ́nà wàá jáde ní ìbùkún wàá wọlé ní ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ìbùkún ni fún ọ nígbà tó bá ń jáde ìbùkún ni fún ọ nígbà tó bá ń wọlé mo wí nípa tiẹ̀ gbogbo ìwọ tó ń gbọ́ mi àkókò yòówù kó má ṣàì máa gbọ́ ìrì àdúrà yìí lórúkọ Jésù ìwàláàyè Ọlọ́run kó wọnú àgọ́ rẹ lọ lórúkọ Jésù gbogbo táyé fi pamọ́ sí ọ lára nínú àgọ́ ara èyí tó ń tako ìṣerere rẹ ìwàláàyè Ọlọ́run ó yá kó run dànù iná Olódùmarè ó yá kó run dànù gbogbo àwọn tó ń tako ìṣerere rẹ gbogbo tí ọ̀tá fi pamọ́ sí ọ lára bíbélì wípé nígbà tí ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá ó fún èpò sínú àlìkámà ó sì bá tiẹ̀ lọ ohun gbogbo tí ọ̀tá fi pamọ́ sí ọ lára lórúkọ jésù kristi iná ọlọ́run kó run wọ́n dànù ìwà láàyè ọlọ́run lórúkọ jésù kó la àgọ́ kọjá mo pa á ní àṣẹ lórúkọ Jésù àwọn ẹ̀mí tí ń tà tí ń rà àwọn àlejò ẹ̀mí tọ́lọ́run ò dá mọ́ ọ tó mú ogun wọnú ayé rẹ ètò wà nínú àgọ́ rẹ ètò wà nínú ilé rẹ ètò wà níbi iṣẹ́ rẹ ètò wà láàrin ìgbéyàwó rẹ lórúkọ Jésù olùgbàlà ó yẹ kó gbiná dànù mo wí nípa ti ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ iṣẹ́ ogun tá a rán sínú ayé rẹ ó yẹ kó gbiná iṣẹ́ ogun tá a rán sínú ilé rẹ ó yá kó gbiná iṣẹ́ ogun tá a rán sínú bísínẹ́sì rẹ ó yá kó gbiná iṣẹ́ ogun tá a rán sínú ìgbéyàwó rẹ ó yá kó gbiná gbogbo ọwọ́ adánilóró ọwọ́ àfìyàjẹni ọwọ́ apọ́nijú lójú nínú ìrìn àjò rẹ nínú ilé rẹ lórúkọ Jésù ọwọ́ yìí kó gbẹ dànù gbogbo ọwọ́ ogun jíjà tó ń fogun jà ọ́ ọwọ́ tó ń pín ìbùkún rẹ sọnù ọwọ́ tó ń fi jésù ọwọ́ ogun ọwọ́ ogun ọwọ́ ogun ìdílé níbikíbi tí ọwọ́ ogun yìí ti wá lórúkọ jésù olùgbàlà ó yá kó gbẹ e dànù ẹ̀dá tá a fi ṣe ogun rán nípa tiẹ̀ lórúkọ jésù tó bá kọ̀ láti túwọ́ kó fẹ̀mí ẹ̀ di ogun náà ẹnikẹ́ni tó gba sí ayé rẹ̀ ṣe lòdì nípa tiẹ̀ yóò kábàámọ̀ ògo ni fún ọlọ́run wa ire ọlọ́run ní ní ọ̀sẹ̀ yìí fún àwọn àyànfẹ́ rẹ̀ ó yá máa gbà á ire ìbùkún ọlọ́run fún àwọn àyànfẹ́ lórúkọ Jésù olùgbàlà ó yá bá ogun ọ̀run lọ́sẹ̀ yìí yóò kọjú sí ọ ṣe lóore nínú ọ̀sẹ̀ yìí wàá rí ìyanu nínú ọ̀sẹ̀ yìí wàá rí àánú gbà ìpè ayọ̀ tí ó múnú rẹ dùn lórí bísínẹ́sì ẹ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ẹni tó ní ayé àti ọ̀run ó yá lọ gba ìpè náà ó yá lọ gba ìpè náà ó yá lọ gba ìpè náà Bíbélì wí pé àwọn ọ̀run sọ̀rọ̀ ògo ọlọ́run òfúrufú fi ṣe ọwọ́ rẹ̀ hàn ọjọ́ di ọjọ́ fọhùn òru dí òru fi ìmọ̀ hàn mo wí nípa tiẹ̀ bí mo ti ń gbàdúrà yìí láàjì òru yìí lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ọ̀sẹ̀ yìí yóò fọ rere fún ọ èyí tó kù nínú ọdún yìí kò ní mú ibi bá ọ lórúkọ Jésù olùgbàlà ẹsẹ̀ abánisọ̀fọ̀ kò ní wọlé tọ̀ ọ́ ògo ni fún orúkọ Olúwa ògo ni fún orúkọ Olúwa mo wí nípa tiẹ̀ níbi tá a fi ìbùkún rẹ dógò sí tí a gbà lọ́wọ́ rẹ tá a lọ fi pamọ́ sí lórúkọ Jésù ìwàláàyè Ọlọ́run kó gbà fún ọ ìwàláàyè Ọlọ́run kó gbà fún ọ ìwàláàyè Ọlọ́run kó gbà fún ọ lórúkọ Jésù olùgbàlà ọwọ́ tó ṣàwárí àáké nínú omi Jọ́dánì lórúkọ Jésù kó ṣàwárí ire rẹ kó gba ire rẹ fún ọ kó gba ayọ̀ rẹ fún ọ ohun tí ọ̀tá ti jà ọ́ lólè rẹ̀ ohun tí òkùnkùn ti jà ọ́ lólè rẹ̀ ó yá máa gbà padà lórúkọ Jésù ó yá gbà padà ìkólọ rẹ ó yá gbà padà ohun tá a ti fòrú kó lọ nínú ayé rẹ ohun tí omi ẹ̀mí òkùnkùn ti kó lọ láyé rẹ ohun gbogbo tá a ti kó lọ tó fa ayé rẹ sí kòròǹfo tó mú ọ má mú bó rere tó tilẹ̀kùn rere mọ́ tó sọ ìṣerere di ìnira gbogbo ohun tí ọ̀tá ti gbà lọ lọ́wọ́ rẹ lórúkọ Jésù ó yá gbà padà lórúkọ Jésù ó yá gbà padà mo fẹ́ kó gbàdúrà yẹn nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí kó o ṣe ìṣòro kó o fi gba àdúrà yìí pé gbogbo tí ọ̀tá ti gbà lọ lọ́wọ́ mi èyí tá a ti gbà lọ nínú oúnjẹ ni nínú ohunkóhun oyè ọwọ́ ọlọ́run máa dá padà fún mi kó o ṣe ìṣòro yẹn kó o ṣe ìṣòro yẹn kó o fi gbàdúrà ìṣòro ọjọ́ mẹ́ta bí ò tiẹ̀ ju thirty thirty minutes ohun tí ọ̀tá ti kó lọ nínú ayé mi ìwà láàyè ọlọ́run ó yá gbà padà fún mi ọwọ́ tó ṣàwárí àkẹ́ nínú omi òkun ó yá gbà padà ayé àti ọ̀run yóò dá padà fún ọ ọlọ́run tó mú kí dáfídì kó lépa tó sì mú kí ó gbà á padà lórúkọ jésù kristi nínú ìṣòro tó máa lépa nínú ọ̀sẹ̀ yìí wàá gbà á padà bí mo ti wí lọ́wọ́lọ́wọ́ nínú àdúrà yìí gbogbo tá ti dọ́gbọ́n gbà lọ́wọ́ rẹ èyí tó bèrè àjòjì gbà èyí tá a fóúnjẹ gbà èyí tá a fàdóòdì gbà èyí tá a fẹ́gbọ́n gbà lórúkọ jésù wàá gbà á padà bíbélì sọ fún wa nínú psalm one hundred and twenty six ó ní nígbà tí olúwa dá ìkólọ sí òní padà ó dàbí ẹni tí ń làálàá ìwọ tó ń gbọ́ mi tó o sì rí àmì ṣe bí o ti ń sàmì yẹn lórúkọ Jésù ìkólọ rẹ tí ọ̀tá ti kó lọ èyí tí ó dàbí àlá tí ó mọ ọ̀rẹ́ rìn ayọ̀ lórúkọ Jésù ó yá gbà á padà ó yá gbà á padà ọkàn rẹ yóò balẹ̀ wàá rí ire ọlọ́run jù wàá rí ire ọlọ́run ògo ọlọ́run yóò bò ọ́ ẹwà ọlọ́run yóò bò ọ́ ò ní bọ́ rere ò ní bọ́ rere mo kà látinú ìwé Jeremiah Jeremiah chapter twenty verse eleven ó ní ṣùgbọ́n olúwa ń bẹ lọ́dọ̀ mi bí akọni ẹlẹ́rù nítorí náà àwọn tí ń ṣe inú mi bí ní sí mi yóò ṣubú wọn kì yóò sì lè borí ojú yóò tì wọ́n gidigidi nítorí pé wọn kì yóò ṣe rere gbogbo ọ̀tá tó bá ní kí làálàá rẹ kó já sásán bíbélì wí bó bá rí àmì ṣe gbogbo ọ̀tá náà yóò ṣubú nípa tiẹ̀ gbogbo ọ̀tá náà wọn kì yóò ṣe rere lórúkọ Jésù wọn kì yóò ṣe rere bíbélì wí pé pé gbogbo ẹnikẹ́ni ẹnikẹ́ni tó bá lóun ṣẹnu níbi ní sí ọ níbi iṣẹ́ rẹ nídìí okòwò rẹ ni lọ́nà rẹ gbogbo níbikíbi tó lóun ṣẹnu níbi ní sí ìgbéyàwó rẹ sí iṣẹ́ rẹ sí ilé rẹ sáyé ọmọ rẹ sáyé ọkọ rẹ sáyé aya rẹ lórúkọ Jésù nípa tí wọ́n ṣubú ni ọkàn rẹ yóò balẹ̀ ọkàn rẹ yóò balẹ̀ ẹsẹ̀ abánisọ̀fọ̀ kò ní wọlé tọ̀ àlàáfíà ni fún ọ ògo ọlọ́run ẹwà ọlọ́run lórúkọ jésù kó máa bo ilé rẹ kó máa bo ayé rẹ ògo ni fún orúkọ olúwa ògo ni fún orúkọ olúwa lọ́sẹ̀ yìí inú rẹ yóò dùn ayọ̀ rẹ yóò kún ìwà láàyè ọlọ́run yóò pọ̀ lẹ́rìn ayọ̀ ògo ni fún orúkọ mímọ́ rẹ bákan náà ẹ̀yin ará ẹ má gbàgbé pé ìkẹyìn ayé la wà nínú ìrìn àjò rẹ lọ́sẹ̀ yìí máa mọ̀ wípé ibikíbi tó bá wà ọlọ́run wà níbẹ̀ mo fẹ́ kó o fi ìwà kó o fi ẹ̀mí ọmọ ọlọ́run kó o fi hàn níbikíbi tó bá wà kó o jẹ́ kárí Kristi kà nínú ayé rẹ kò jẹ́ kí ẹ̀mí mímọ́ ọlọ́run ẹ̀mí mímọ́ ọlọ́run kó máa tọ́ ẹ nínú gbogbo àwọn ohun tí ó mú ọ̀rọ̀ òdì bá orúkọ ọlọ́run má kó ti ọwọ́ rẹ jáde lọ́sẹ̀ yìí má kó ti ayé rẹ jáde lọ́sẹ̀ yìí jẹ́ ká Kristi kà nínú ayé rẹ